حدث عمر بن الخطاب رضي الله عنه التامين الى ازواج والده عن قرضا حسنا قوية بات رواه هو النفقة في سبيل الله والنفقة عنا ثلاث الإجابة سجوا الله أمني هو النفقة على العيال gbogbo owó tẹ̀yàn ná lórí àwọn ọmọ àtìyàwó rẹ̀ ni tẹ̀yàn bá ti lè náwó lórí ọmọ àtìyàwó rẹ̀ ó ti ya ọlọ́run ọba lówó ní owó ìyàtọ̀ rẹ̀ wà. ilé tuntun mọ̀ sí pé èèyàn pàdánù kankan tó pè wá tó bá ti ṣe tọ́lọ́ nípa láti. àwọn yìí ní kọ́ńtọ́n hàtà náà òun náà ni àtẹ̀síbíhù wọ́tàkàdéè fífi àfọ̀mọ́ ọlọ́run bá wa fífi ẹ̀yìn fún fífi ògbó fún pé gbogbo ẹni tó bá ti lè fẹsẹ̀ bíẹ̀ ó ti yọ ọlọ́run lówó ní yíyàtọ̀ dáa lẹ́sẹ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan náà bí àwọn olùmọ̀ràn yìí náà mọta bá ń gbóló tó wá nínú àyà yẹn ọgbọn hasana ní yíyá èyí tó rẹwà ọfẹ gbòòrò ọkàlì gbogbo nǹkan yẹn tí wọn sọ ó sì kọ káyé pẹ̀lú nǹkan mi ìtọ́ka ní onáà ní pé káyá ni lówó lọ́nà tó rẹwà kárí kéèyàn yá ẹ̀ lówó. kéèyàn sì máa gbèlè lórí ẹ̀. ìmẹ̀nu kéèyàn yá ẹ̀ lówó ní yíyá tó rẹwà. tó gbogbo ẹni tó bá yá lówó tó ń gbèlè lórí ẹ̀ ọ̀ọ́yá lówó ní yíyá tó rẹwà ìka ni wọn pẹ̀lú wà bẹ́ẹ̀ ìwọ lo bùkátà tí ń bẹ fún fún pọn mẹ́jọ láti fi gba pọn mẹ́wàá olùbùkátà tó mú láti gbèlé lórí owó tó yá lẹ́yìn ẹsẹ yíyá lówó lọ́nà tó rẹwà ìwà àká ni wọn bẹ́ẹ̀ náà ló ti ṣe pé àwọn kan alára mọ̀ ike gbogbo owó tá a bá yá láyè tí ẹni tó yá wa tí ó bá ti lè gba èlé kan lórí ẹ̀ àwọn pé èpè ọ̀rọ̀ burúkú láàmú fi ránṣẹ́ sónítọ̀. lódodo ó lè jẹ́ pé dọ́tà ń yáwó ìrìn àtúndúró ẹ̀yìn. àtúnyani lọ bá ní dúpẹ́ fún un ṣùgbọ́n kì í gbọ́ kì í dènà tí gbogbo yìnyín tí ọ̀dàbọ̀ ọpọlọ bí yíwò kú ọ̀run bá ti mú fẹ́ẹ́ni bá ti pa yìnyín tó bu ọpọlọ rẹ̀ àná tí fi ọ yọ tí yìnyín bá yọ bẹ̀rẹ̀ sí ronú lọ́nà a ìkànnà ńlá ìyẹn yá mi olóhùn ti one point two two yìí ti jẹ́ ẹ̀rí fún gan fún rẹ̀ ní ọmọ àtẹ́kù eléyìí tó túmọ̀ sí pé gbogbo tí wọ́n ń ṣe ní báńkì gan transactions gan ń ṣe nípa apá ayáwó à ń gbèdé lórí ẹ̀ o nídìí wọ́n ń ṣe máa wàásù fún akókò dá ọ̀gá alára náà ti mọ̀ náà ló ti jẹ́ pé àbí end of the day èpè náà ni wọ́n náà tún máa ṣẹ́ fún ọ tẹ̀lé ìfihàn wa pé kò sí nínú ká yáni lówó lọ́nà tó rẹwà ká gbèlè lórí ẹ̀. òṣìṣẹ́ nínú ká yáni lówó léèyàn déèyàn lọ́nà tó rẹwà ká yáni lówó tó máa tèrè fún lórí ẹ̀. ọ̀yà lówó lọ́nà tó rẹwà gbogbo bí tẹ bá ti wá sókè tẹ máa ń sọ̀rọ̀ pé àkẹ́sì máa nǹkan mẹ́wọ́ owó tí mo yọ òun rìn ẹ̀wọ̀n tó fi tán ìwé gbóyìn kí máa bá dáadáa jẹ kò sínú pọ ya lówó lọ́nà tọrọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ ní wọ àtẹlẹ́rìí méjì tó ń jẹ́rìí sí wọn àti ìyá lówó ẹnìkẹ́ni ọ̀gbọ́n sí kí wọ́n á lọ sí dúdú á sí lẹ́yìn tó ya lówó tán tó náà wọn ni kó wọ́n yẹn wúlò fún ọ abẹ́rẹ́ sí fèrè kí á onáma tó ta mọ́tò ní ìsinsìnyí àdúgbò tá a yá ni táwọn bá yá lówó ẹ̀yà subhanallah ẹni tí wọ́n fẹ́ tó orí kó ṣe ní orí àdéhùn kìí ṣe orí ilé ìdẹ́yìn ó ṣe tí ó lóṣooṣù tí máa padà di ibi ni lọ́dọ̀ gbòónì làákàyè pé àbúrò ló wọn àti tìmọ̀ pé bó ti ṣe sẹ́nu kí lọ yá lówó ti tẹ́ bó ti jẹ́ pé òun ní kọ́ságbárí ẹni tí ó yọ lówó kó bí ó ti ṣe ní lẹ́yìn ọ̀rẹ́ yìí kátà tiẹ̀ náà lé ọ ní lọ́mọ tí ó ti gbé tí ọ lọ sí ọ̀dà torí kọ́rọ́bọ́n hasana ìmẹ́nu kọ́rọ́bọ́n hasana kọ́ yá ẹ̀ lówó kọ́ mọ́kúnlẹ̀ mọ́ gbàtí òfin ní tí ó fi sá. ọlọ́ni wọn nǹkan ló ẹ̀sọ̀rọ̀ sí ní fẹ̀nàwìrọ̀ tó ń ilá mẹ́ìdára ẹni tẹ́ yá lówó kò lówó tó fi sá gbogbo ọ̀nà lọ́wọ́ ọ̀nà òsì fún ọlọ́ni ẹ̀ lára títí dìgbà tá a pé ìyá yẹn lówó lọ́nà tó dáa lọ́nà tó rẹwà ìwádìí lónìí lónìí kò ní dọ̀la àìmówó wá ibi tí ọ̀dà ló sùn lónìí. bẹ́ẹ̀ ni tí wọ́n yá lówó tí wọ́n ń béèrè kẹ́rẹ́ fún ẹni tó yọ̀ lówó ìmọ̀lọ́pàá dé báyìí. ṣé kéèyàn ọmọ àmàlọ́ fi rẹ̀ pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́pàá yìí kí kọ́ ọ máa bá kọ́ ọ máa sọ yẹn títí téèyàn ro wọn tán àbí kéèyàn ó sì máa fira rẹ̀ kọ́ máa fi pàdé àbùkù lójoojúmọ́. àní àkọ́kọ́ ni pé àbùkù ọ̀dà gbogbo ńlá kẹ́yìn ìfàbù ẹ dájọ́ mi fún wa ṣáàlà àwọn padà wà gbowó. ìyẹn tí ọba dá fún ọtún ọba bá ọjọ nkẹyìn náà ẹtì dá pọ ẹtì dájọ dájọ dájọ dẹ pé yẹn alọpẹ fi hàn akókòtò yìí náà ẹ pé ìtumọ̀ sí pé ìgbà míì ẹni tí yáwó lọ́wọ́ rẹ̀ ṣe bó ọba fi lè sanwó ọgbà o torí èmi ẹdẹrẹ o àbí ọba ah, eléyìí ò sínú pa ayé àìlú lọ́nà tó dá káwa da ẹyẹ rẹ lẹ ládùúgbò gbogbo èèyàn pélé lórí kí ló dé bàbá lágbájá ẹná sùúrù sí ẹná sùúrù sí kí ni kí yẹn jáde jáde ní ẹ máa bá tọrọ kọ sanwó mi nítorí pé awolowó rẹ bá jáde jáde ìwọ wọn máa dá lé sí yín ìlú ìyàwó wọn dá lé sí yín tó ń fi ṣe dájú dájú. torí délé ọ̀dọ̀ wa nàná ajẹni tó máa lọ ẹni tó bá yáwó lọ wà lára ìgbà tá a rò fi. kọ́ sọ̀tẹ́ni tó bá ti kẹ́ni tó yáwó náà níyàn tiẹ̀ náà ní kí kìí tó kó fẹ́ jẹ́wó lówó fẹ́ tàn padà ọlọ́run ràn lọ́wọ́ láti ẹ̀rù tó wà nù àdéhùn àwọn tó wá bá níyàn tiẹ̀ náà nípa ọ̀fẹ́ gbó olówó ní san ọlọ́run níbi orí san ó sì wá dán ọ̀nà. kò sínú bá yánilówó lọ́nà tó rẹwà jẹ́mọ́ ká yánilówó tó máa sòògùn sí bọ́lọ̀ mọ́jì orí san. ètò bọ́lọ̀ mọ́jì orí san ti pípé ọ̀bá rí san á yá tirẹ̀ fún ọ. tí ọ̀bá ti rí san àwọn ọ̀dà fàwọ́ tẹ gbogbo tẹ́wọ́ bá gbà ní dúkìá rẹ̀ ẹ bá ti gbọ́ àwọn ní ìyá ara wọn lówó àkọ́kọ́ tí kọ́kọ́ tí ó wé lè ẹ̀kejì tó ní kí gbogbo owó tó bá yá àyàn wọn ni wọ́n ti mọ àwọn sábẹ́ náà lẹ Yorùbá yìí tẹ́kẹ́ tó máa ń yá àyàn lówó oògùn kéèyàn ọmọ ìrìsàn ní oṣù wọn lọ tà bóyá ti gbé wo kalẹ̀ bóyá ti gbé kọ́jú rí pé gbé kalẹ̀ kọjá gbogbo owó tó yá yín so yóò máa sa àbùkù yín kíkẹ́ má bàa rí tán torí bẹ́ẹ̀ bá ti rí tán gbogbo dúkìá yín ló wọ́n jẹ pẹ̀lẹ́ ìgboro já ẹ̀jẹ̀ máa kò sínú fáyà yín lówó lọ́nà tó dà torí délé kọ́rọ́bọ́ ní hasana ìmẹ́nu fáyà yín lówó lọ́nà tó dà nígbà tó bá wà sanwó ọyọ hundred thousand pàtó wa sanwó ẹsẹ̀ ká oṣù tọ́ndọ̀ táwọn nígbà tó ti fẹ́ pẹ́yìn dà ẹsẹ̀ ní kọ́ wá mo sì wá ẹni òpé o ṣe bó ti ṣe yẹ ìgbà eléyìí ló bù ọ́ subhanallah ọmọ ẹni wà tó dáa ilé yẹn náà tó ti bọ̀ tó ṣe irú rẹ̀ lákin àtẹ̀yàmí náà tó ní àbáyáwó èèyàn máa tètè tàn yìí torí de eléyìí ọ̀dọ̀ wa ká máa yára wa lówó lọ́nà tó rẹwà lọ́nà tó dáa èèyàn gbọ́dọ̀ lánìí àti fẹ́ bá tọ́lọ́ la kejì rẹ̀ jẹ́ àbá ti dá ẹyẹ rẹ̀ lẹ̀ àbá ti tó àṣírí rẹ̀ báráyé gbogbo wa ń lọ ọ̀fẹ́. láti ti kọ́kọ́ ṣe náà èèyàn gan fúnra ara tí kì í bá ṣe túláàsì kò yẹ kéèyàn yàwó ọ̀dà lódodo lábẹ́ òfin ṣẹ̀ríà ká yára ẹni lówó ọwọ́ abẹ báàbò alẹ́sàn ṣíṣe dáadáa sí rẹ̀ kò sí kíláàsì orí pé wọ́n gbọ́ yọ lówó ibi abẹ́ ṣíṣe dáadáa sí rẹ̀ ni kò wá yẹ ká kó dáadáa sí mi kó tún máa lórí tó ẹ̀yà mi dáadáa wà bíyẹn náà bó bá lè ṣe bó ti ṣe ma kọ́mọ́ nàṣẹ rẹ̀ táyọ̀ bá sọ bóra rẹ̀ ṣe gùn yọ da púpọ̀ kí ọmọ ọmọ ìyàwó kò sí ń tọ́da tó kí ọmọ ìyàwó ẹ̀rí pé ní ti dẹ́rùn afẹ́ ìyàwó ẹni tẹ́ fẹ́ yàwó lọ́wọ́ rẹ̀ ọ̀yà yín kọ̀ yà yín tó bá jẹ́ pé ipò àgbéga tó gbé yín sí. ọjẹ mẹ́jọ kẹtù sọ ìyàwó nítorí bá ti lè yanu pé yàwó ó rí yá kò rí ẹ kò rí yá yín mẹ́rin dànù lẹ́ẹ̀kan nínú mẹ́jọ mélòó ló kù ó kù mẹ́rin yóò mọ wo èèyàn kan tí èèyàn kan tó ojú tí òfin wòye ni torí bẹ́ẹ̀ bá lọ ẹ̀dá ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lónìí kọ́ ọ̀dà tí gbogbo èèyàn tá a fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ tó lòun olówó ni olówó lòótọ́ ni náà kò dájú kì í ṣe gbogbo ẹ̀dá fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ tó lòun olówó ni olówó olówó àmọ́ kò fẹ́ jọ́ nítorí pé àti gbowó ọ̀rọ̀ ọ̀rùn àti sán lọ torí ìgbà tó bá gbowó ní títún ọ̀rẹ́ ní tó ń dunnú tó ń tẹríba láti gbọ́ sí ọ lọ́wọ́ ọkùnrin ọ̀nà òde san lò ọ̀nà ọ̀nà máa lé ní ọmọ ilé papọ̀ sórí owó òun ti gbà nítorí láti bẹ̀rẹ̀ sí kò sí ọ̀pọ̀ ìyẹn náà lọ yáwó nínú tó kù sẹ́ni sáwọ́ rẹ̀ kókó torí kò sí pé ń darí tán ń mọ̀ yáwó tó ràn án lọ́wọ́ tó wà tó wá sáàbù fẹ́ni tó ràn án lọ́wọ́ kókó kú sí wà mí. Sùrẹ́ ló ti jẹ́ pé àrọ́jú gbóni lóore ọ̀sán àrọ́jú gbà lọ. Kó kúkú sọ pé kò sí ọsẹ pẹrẹ ju pé mo yí ọba ń kó ẹ̀ràn pé ọ̀pọ̀lọpọ̀ gbàjà ní à yóò bá di pé ká àti àjẹmọ́tì ayé kìnnì kan owó kan lọ́kàn yá gbígbá wọ́n san owó lówó kìnnì wàhálà owó kan lọ́kàn yọ kí ló dé tí wọ́n yá owó kan. kàkà kí gbogbo ẹtí máa gbọ́ náà wọ́n bá láì dáwí àtúnlẹ̀ tí ọmọ pè lẹ́yìn rẹ̀ gbá ìka ni bàbá wọn tí wàá ti fà èlò lọ́lọ́yọ́ ọ̀nà twenty thousand wàá lè bílẹ̀ fún ọ kò bílẹ̀ fún ọ tí wọ́n tọrọ sàrà ní òní kún ọ yọ ọ lówó subhanallah torí délé ló ti jẹ́ pé àtẹnudí ń yá àtẹnudọ́ yáyà ẹ rí i pé ìkíni kejì wọn ó lè má yí agbọ̀nàtọ́ rẹ̀ wá òun sì má yá lọ́dọ̀ ẹlòmíì gbọ̀nàtọ́ rẹ̀ wá gbogbo ìgbà tí èèyàn bá fi lè ní kọ́pọ̀ ẹnìkan lápò tí kọ́pọ̀ ẹnìkan bá fi wọnú owó èèyàn tọ́kàn rẹ̀ bá bá yẹ ìmánì rẹ wò wàláhì yẹ ìmánì rẹ wò tọkàn rẹ kàn balẹ̀ torí ọkàn rẹ balẹ̀ bí tó gbèsè tó ti mú mi bá dèrè tí ò gbọ́dà à ìmánì rẹ ọ̀dà o wàláhì wọ́n tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọ́n bọ̀ ẹnìkan tó bá fi wọ́n lówó rẹ̀ kò ní gbàgbọ́ ọ̀nà àti tayọkúrò rẹ̀ tí ó fi mú lọ fún nìkan ní ọmọ wa nítorí. bí ẹgbẹ́ gbomi tó ti halal kò ní mú lọ bí kankan tó bá kú. kátó olówó kan ọwọ́ olówó rẹ à kò ní sí kò ní sí sinmi fún ọ náà ló ti jẹ́ pé rí àwọn olùwàgbọ́ òdodo yóò ti tètè kọ́lẹ̀ wọ́n jẹ́ yìí báyìí wọ́n jẹ́ ìbọn yìí báyìí yìí báyìí ló kù pẹ̀lú gbọ́lọ́n títí gbà báyìí ìgbàgbọ́ òdodo. torí pàdúrà rẹ náà lọ́gbà lérò rẹ torí pé àdúrà tó ń ojoojúmọ́ náà ni pé àdówó olówó àdówó ẹni ọlọ́run táwọn fi kan hàn wá tó wọn ọba fi kan wọn wọ́n jẹ́ wo ló ń jẹ́ kújẹ náà nítorí àdúrà tó dáa lèyàn máa ṣe torí pé ọ̀nà ọ̀bẹ yẹn tán lọ́n ẹni yóò sì máa jẹ tó bá dúró làásù yá máa kọ wàá lọ ojú gbọbọ. eléyìí jẹ́ ti owó tí wọ́n yá yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yá lówó tí fẹ̀ǹtẹ̀ wò lówó. èèyàn túbọ̀ wọn ti sọ ìdí owó pé máa sọ bí wọ́n sọ ń pawó sí yóò sì máa náwó lówó tó. pé òun máa bó ń ti mánéjì àrùn òun máa bó ń ti mẹ̀ǹtì àrùn àti òní jù lọ́dọ̀ ọlọ́run rẹ̀ ló ti jẹ́ pé kí ìyìn tẹ̀ jẹ́ tó ṣe fọkàn tán ẹ̀gbọ́n ní tó ṣe fòwúra kọ́lọ̀ ń ti ọ́ lẹ́ni tó ṣe fọkàn tán ẹ̀gbọ́n ńlá ni tó ṣe kókò ṣe fòwúra. nítorí ẹni tó lọ́n bá ti lẹ́ni tó ṣe fọkàn tán àgbéga ni ilẹ̀ lábáwá àwọn lábáwá kan wà ilẹ̀ lábáwá kan àwọn oríṣi lárúbá wa ní ìtọ́ yàtọ̀ táwọn wà tó yẹ pé wọ́n gbà wọ́n gbọ́ fún fún wọn fẹ́ à ń kólẹ̀ àkàràmọ̀kùnmọ̀wá iṣẹ́ à ń fàgbẹ́ àkàràmọ̀kùnmọ̀wá iṣẹ́ à ń di dráìvà àmọ́ ọ̀dẹ́ tí wọ́n tọ́lé owó. àwọn kan sì wà lórí pa wọn la ilaha illallah ó lè jẹ́ pákítà ní wọ̀ọ̀ká irú wọn wọn mọ̀ wá láti fi sọ ibi tó ń pawó sí kò ní mú ọ̀bọ̀ tí èsì jẹ. so àwọn lágbáwá mi wọn mọ wọn wọ àwọn ilé ìfọ àwọn ètò ti lágbáwá ẹni tí ìwà ti lágbáwá àwọn làwọn lágbáwá gbàgbọ́ pé yẹ ẹ̀sìn wọ kọ́dà tó bá sọ fún mẹ́wàá lábẹ́ ẹni ti fẹ́ àwọn kó ìdíje wọ. kíyàn jẹ́ni tó ṣe fọkàtà ìlọsíwájú ńlá ni àgbéga ńlá ni léyìí tó ṣe pé wàhálà tó fi owó ra gbogbo tẹ́tẹ́ ìrìn àrùn ti láyé tí ọba ti dé ìtọ́ta kó tọ́ lọ tí ìyẹn bá fi lè jẹ́ni tó ṣe fọkàtà ń dì sẹ́wọ̀n agbega tí ó ní bẹ́ẹ̀ kọ́dọ̀ ń bò ní lálàáwí ẹ̀ yìí. ọ̀gá ni bàbá wúre títí kọ́ lọ́ máa wú ọ̀sẹ̀ kátí ó léyìí. tó o bá jẹ́ ní oṣù fọkàtà ní ti tẹ́tò sí wàláhì agbega ti sí ẹlẹ́fun agbega ti sí lẹ́wọ̀n lọ́síwájú ti sílẹ̀ kò ní tètè yí àwọn ẹ̀ńtọ́jọ́ ga rẹ̀ o àwọn ẹ̀ńtọ́jọ́ bá yé wọn sẹ́ni tó lè bọ̀ ọ́ máa àgbéga dé ni torí délé ọ̀pọ̀ èèyàn wọn ti sọ pé owó lónìí ní nǹkan kówó lówó jẹ́ ìta lè tírò ìta lè tírò ọlọ́run lè tírò gbogbo ẹ̀ torí délé owó tètè bọ́mọ nìyẹn jẹ́ owó tètè sọ abẹ́rẹ́ yìí dẹ́ni àbùkù inú tó tètè tó àṣírí èèyàn dáadáa. àtẹni tí ò dá owó jẹ nàmbà wán. ìrọ̀ ni Umar ibn Khattab ọ̀bí wa wáàní ó lè lè jẹ́rìí fún yàn gbìyàn dáadáa ní àbí da dáadáa kówó tó dá yín pọ̀. àbí kó ti jẹ́ ẹjọ́ gbélé àbí kó ti jẹ́ ààyè dáadáa lágbájá àbíọ́lé rẹ̀ tó dá ẹ pọ̀ yìí ẹ̀dá kò torí tọ́lọ́ ẹ̀dá wà náà owó báyìí wò èèyàn mélòó lówó tó dà wá pọ̀ ìta àtúkà lálàáfíà nínú kọ́jọ́ pò lọ́yàn wá jẹ àbá àlà yẹn jẹ tẹ́ẹ̀jọ gbélé rí èèyàn mélòó la jọ gbélé rí tá a ti jọ túká lálàáfíà tó ti pé jọ́ tí wọ́n fẹ́ kókó lé o àbí tí wọ́n fẹ́ kókó lé o ó ti ẹ̀ ti dágbére fún un. àbí atọ tó lọ náà sọkọ dàbọ̀ ẹ̀rì gbowó kéré torí pé tẹ́ ti jọ gbélé àtìrí òtútà ni lágbájá èèyàn dáadáa ni ẹ mọ̀ á èèyàn kéèyàn ni yọ hàn nítorí pé a lè tán ara ẹni jẹ lóde tá ti kò sí yọ hàn sí ọ pé èéfín ni wà kò síbi tó fẹ́ gbé pamọ́ sí láti bí ni títa bá là lọ mọ́kúwá lásán mẹ́ọ̀ gbogbo ẹjọ́ ọmọ rẹ̀ àti rere ó tún náà ó rí pẹ́lú mi mọ́kànnì òṣìṣẹ́ ń wò pé ah, ọkọ̀ pa gbogbo èèyàn mára kò ní wàhálà lọ́ba wípé mọ́kàn bàbá àwọn mọ́kànnì ìyá àwọn ìmọ́tò ní òbí àwọn ẹlòmíì kan ló ra gbé ẹni irú ẹni àwọn yorùbá wọn kàn wá bá dárú rẹ sẹ́yìn kó arọra máa fún ìwọ́n bí tó jókòó tó dálẹ́ni. àwọn ọmọ ẹgbẹ́ sùúrù ọ̀pọ̀ àná ìdíjẹ́bà lára sẹ́rí ọ̀rọ̀ ẹni ìbáyò yọba máa ha ẹni máa mọ̀ sí ah, ah, pé ẹ má jókòó pé ah, ẹ má bàa ẹ má fi ọ̀pọ̀lọpọ̀ mi o subhanallah wọ́n bá mọ̀ wọ́n pé ah ẹgbẹ́tẹ́tẹ́ ń wò pé ọlá parada ọlá máa parada kọ́ àmúmára lẹ́bàá tó ti máa ma pé tọ̀ ẹ̀ láti máàkì ẹlẹ́yìnwájú ẹ̀fún ẹ̀dá padà sákọ̀kọ́. ẹlòmíì wà tó ti pé ọmọ ọlọ́mọ tí wọ́n gbé lọ́wọ́ ti ń sunkún ẹ̀kọ́ yẹn sunkò tí ìsunkò tí tọ̀ sí ẹnì kankan láà wọ́n báwọn àlùwọ́ mọ́tò kọ́ máa pariwo sí wáyé àbà àbà ìmọ̀tò àbí ìrìn àjò ní ìdíkí nǹkan púpọ̀ hàn sí ọ. tọ́ba kan ká náwó àtẹ̀bí dáàdì jẹun láàrin tó pọ̀lọpọ̀ nínú àwọn yẹn dáàdì jẹun tíráwù. tọ́ba ti di pé a lọ jẹun ẹ̀rọ̀mí ọkàn rọ àtẹ rìbáàsì. so ẹlòmíràn bá rọ àtẹ rìbáàsì pé àní ànjọwọlé mọfẹlọtọ ìtọgbọn o lọgbà lọtọ ìtọba máa di pé àti wákàtí kan mọtò òsì bàbá yìí ò ní wàá jẹun ní ń fẹ́ kí gbogbo yóò ti kó oúnjẹ tó ti sanwó ni. gbanáà ni wọn máa bọ torí kọ́mọ́ bá lè pé à tẹ́sí wọn wò wá ràn bàbá yìí ní sanwó wa wọ́n ti pọ́nlé pọ́nlé pọ́nlé fún tó wọkọ̀ owó tí ẹnìkan lọ́fẹ́ sọ̀kọ̀ bá ní tètè wà. ẹ ti tètè máa pe àwọn rẹ ibi tí gbogbo yẹn ti ní ẹyà pẹ bá fi ẹran òkú pọ sí ilé ló pé náírà wọn ni one twenty one twenty ẹ bá ní ti sí tẹ ẹ bá jẹ gbé fún ní wàrà ní wàrà wàrà tẹ ní ẹ bá ti ta bàbá owó tẹ ẹ ti má ìrìn àjò fi hàn ibo lè rí subhanallah torí ẹ̀ ló ti pé inú àwọn tètè kó àtìrí owó kájọ gbélé kájọ torí di eléyìí ká ni ráàyà tẹ́bárí sínú ẹlòmíì dùn òrò owó ẹ̀ tẹ́bárí síbi tí ń kára dé bínú òrò owó ẹ̀ onídìí kẹsẹ̀ máa ronú kí ló jọ ààbò owó tó bá ti ń dunnú bọ̀dọ̀ tẹ́tẹ́tẹ́ ní owó ti dé so therefore kì í ṣe owó ni òpin ìdùnnú èyí sowó lòpin bọ́dà fún yàn ọ̀kan ni nínú àmì ìgbébọ̀yọ̀dà bọ̀yà tó torí ẹ̀ waladtu ara sa'adata jam'a mali walakin at-taqiyya huwa as-sa'id orí mi ò sínú káró tùjọ olùpáyọ̀ ọlọ́run òun lórí rẹ̀ tí èèyàn máa nípa ẹ̀ ọlọ́run ó ní wọ́n lè pè lólórí rẹ̀ àmọ́ mo rówó tùjọ èyí náà mọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó rówó tùjọ ní ti tí òtún rí lè gbé máa ọ̀bẹ nínú àwọn èèyàn. ẹni tó rówó kó jọ ṣùgbọ́n tó ṣe é kò tó ilé gbé mọ́. tó ṣe é àjò òun àti àwọn ewúrẹ́ ni wọ́n jọ sùn yàrá ilé ewúrẹ́ ní sùn nítorí pé ó tó ní òde ó lè sùn orí ẹ jẹ pé àrùn ewúrẹ́ ní sùn ẹ dákun oríire náà àdá ẹni tó sì ló wà tó ṣe pé pọ́tírì fáàmù rẹ̀ níbi táwọn adìẹ wà ní sùn tọ́lá nìkan ò ní òrò síbẹ̀ pé èèyàn lè sùn bẹ̀ oríire náà dà àbẹ́ni tó ṣe pé ó ti ẹ̀ lówó àmọ́ kò lè fi jẹun ní yóò kàn máa dátọ̀ ní ẹ hundred million plus fifty thousand ẹ plus thirty million yóò sá máa ah, kí ni bàbá yìí owó kẹta mú bọ̀ ní ètò àtìsán ètò àtẹ́gbà yóò bá di wèrè ọ̀sán ọ̀sán lójú subhanallah ó lè máa débi là kápọ́tọ̀ kan àti òní fọ̀ ẹ̀mọ ìyàwó lówó bẹ́ẹ̀ kí gbogbo òfin ti pọ́n yóò sì máa ṣe calculation mo ní ọ̀hún akówó lọ tó bá kú kò síbi tí ó kó lọ ọkàn wáyé wá sẹ́rú táwọn ọmọ táwọn jẹ́wọ́ ní jíjẹ tó dáa àwọn jẹ jíjẹ tó dáa kàtá òfowó rà lẹ́nà àwọn ọmọ òṣìṣẹ́ rà lẹ́nà fúnra jọ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ olówó kò lè kọ́ mọ́sálásí kan mọ́sálásí kan ò lè kọ́ sábà bá sọ̀rọ̀ mọ́sálásí yóò ní èyí tá à ń fi kọ́lọ́sá máa gbà fi máa ń gé ọ̀run kò ní kọ́ mọ́sálásí kan táwọn ọmọ bá ti wá jogún owó ẹ wà lè kọ́ mọ́sálásí one mọ́sálásí two mọ́sálásí three mọ́sálásí four tálóní ọmọ tó lówó ní kí ṣe bàbá tó fi lẹ̀. tó sí ọ owó tá a kó jọ tá a wá sírò rẹ̀ títí títí títí tó ti fẹ́ dání ló. òbí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ti fẹ́ bẹ̀ wọ́n lẹ́ran pé kọ́ lẹ́ran wá bò fẹ́ẹ̀mẹ́ ẹran tí wọ́n máa rà ìsàn ìjọ pẹ̀lẹ́ tí wọ́n máa pa tí wọ́n máa tẹ̀lé tí wọ́n fẹ́ bá rìn máa olówó yẹn rí oríṣiríṣi ìrànwọ́ tẹ́tẹ̀ wá wẹ̀ lómi bí ẹni tó ń lájú àwọn owó yìí ni gbogbo ètò òrò kan kọjọ kàkọjọ láǹfún èèṣà Ah, ẹ̀mẹ́bìnú àbá ẹ̀mẹ́bìnú àwọn ọmọ ọmọ kàárò ọmọ wo jẹ́njẹ́ ojoojúmọ́ ní ìka ní ti kà fúnra rẹ̀ subhanallah torí ẹ̀ ló ti dé sí tó bá dé kówó yìí náà máa ń dá wàhálà rẹ̀ tó o ní ìdájọ́ tó wúlò fún ọ ṣe fáàdì kí ló ń fà á ní. àárí olówó tó tó kówó jọ tó pọ̀pọ̀pọ̀pọ̀ wọ́n máa rọ sínú àpò wọ́n rọ sínú àpò wọ́n rọ sínú àpò wọn fọ kó àti pé kíkọ́ ọmọ bàá mú kò wúlò arólólóló jẹ́ pé kẹ̀kẹ́ níwà kẹ̀kẹ́ lẹ́nu tó dàbí ọ̀gbìn ní ìmọ̀lólówó nù ó sì kówó jọ débi kó ń fọ́ kó dàbí tó owó ti ń dá wàhálà rẹ̀ ọlọ́ni ẹ̀yà olówó gbogbo tó bá ti ṣe torí tọ́ lọ́ọ̀ ọ̀yà ọlọ́ọ̀lọ́wọ́. kódà tóbi torí oúnjẹ tí yàn jẹ sínú ẹ bá gbọ́ oúnjẹ pẹ̀lú àníyàn kó ọlọ́mọ jẹ́ kí ni bá lágbára láti fi sìn wọ́n lọ ọ̀yọ́ lọ lówó ni wọ́n lọ jẹun nípa ó tún gbà lálẹ́ mo wẹ̀wì láti jẹ́ pé mo bu owó mi kí ni bá aráyè sìn wọ́n lọ ọ̀yọ́ lọ lówó pẹ̀lú ìwẹ̀ wà tún gbà lálẹ́ tẹ́lẹ̀ ìtumọ̀ sí ìgbé ẹ̀dá fún kí n lànà ojú ọ̀nà ọlọ́n kí la lò lágbọn ọlọ́n tá a pàdánù kò sí. torí ìdílé ẹ mọ̀jà tuntun kiri ara wa kó ìyàwó sí lówó tá a bá lówó bàbá kọ́ mọ́tòláṣí tá a bá lówó bàbá kọ́lé ọmọ òrukàn tá a bá lówó bàbá kọ́lé kéwò tá a bá lówó bàbá gbé bùkátà gbogbo mi tọkọ rẹ̀ sáláì gbogbo ọmọ òrukàn ilé yìí náà dáa. ဖြစ်မှာလား bá gbà ládàá ṣùgbọ́n lima láyẹ̀ kún òjòdókà mímọ òjòdíkà kí ló dé tó ní máa ná nínú ọwọ́ wọn bá tó níná ọwọ́ wọn bá tó níná orí ọ̀la orí la gé ẹyọ kan tó gbé mẹsàlásì kan pẹ̀lú àníyàn pé ọ̀ya ọlọ́run lówó rẹ̀ wá wò ọlọ́run sọ fún ọ ní àdìpẹ̀lẹ́ ọ̀nà àdìpẹ̀lẹ́ wá jọ́pin dàpẹ́ àná àdúgbò ti sọ fún ọ. bàbá ọmọ mọ́nítọ̀ pé wọ́n lo àbí wọn ò lóko tó ń tọ́ka wọ́n lò náà ní lo wọn ò lò ládàá ti lówó tó fi kọ́ mọ́sálásí pàtó lè rẹ́ nìkan wọ mọ́sálásí náà fi ẹni yòó lélẹ̀ kó tó máa lọ rẹ wọn náà dá títọ́ lọ́nà ọ̀yá ọlọ́run ọba lówó ó lè fẹsẹ̀ wípé kò lágbára tó fi lè gbé wọ́pọ̀ káàtọ̀ ọmọ òrùka ṣùgbọ́n wípé ìyá bàtà ní jẹ́nìsì ọmọdé ìwà ń gbé ìyẹn má dábàá àwọn ètò ìdílé ẹsẹ̀ rẹ̀ èèlò ni one fifty ẹgbà one fifty máa lọ ló gba bàtà wọn náà ṣe kàn bẹ́ẹ̀ nù ìyẹn gbọ́dọ̀ fojú kéré ara rẹ̀ torí pé nǹkan tó lè fi ọ̀pọ̀ ọ̀pọ̀ ní dáadáa èèyàn lè ṣe gbogbo ẹ̀ but ọlọ́làáfíà ó ti fi tọ̀ ibi sọ́dọ̀ sí ní mọ́tíláṣí ó ti mọ́wọ́ ó ti gbá torí tọ́lọ̀ ó ti dáadáa tọ́ ó ti dáadáa tọ́lọ̀ ọlọ́run sanwó ẹ̀fọ́. ọmọ òrùka gbé fún léwu kò sẹ́ni tí ọba àná ló máa ń kátì fún ọba ọba àná kò sí dáadáa tó láti àkẹrẹ náà ní ẹ̀mí àrùn fi ṣẹ́ ẹ má fojú di nǹkan kan nù dáadáa ti ṣe kọ́lá kó ṣe pé wàlẹ́ an talqa akhaka bi wajhin taliq kọ́lá kó ṣe fọ́ pàdé ọmọ ẹ̀yà rẹ̀ pẹ̀lú kíka dáadáa ti ṣe torí délé أضعافا كثيرة. tààrà أن tó ya ọlọ́run ọba lówó ní ìyánilówó tọrẹ wà kọ́lọ́run ọba wa san ìlọ́po pípọ̀ fún kí bọ́lá ti sọ ibi mẹ́tàlú lẹ́dí náà yóò fi kó náà mú ọlọ́run fi sẹ́bí lélẹ́ kàmẹ́tàlí àbẹ́tẹ́ àbẹ́tẹ́ sábà àtẹnábìlẹ̀ fi kúlì sọ̀nbólẹ́tẹ́ mi àtúhábà. والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́run ní àpèjúwe àwọn ẹni tó ti fi wọ́n ná owó wọn tí ojú ọ̀nà ọlọ́run ọba wọ́n ná owó wọn láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga wọ́n ná owó wọn torí kó lè bàa jẹ́ ọlọ́run ọba ló ga jù wọ́n ná owó wọn kí ìlọsíwájú lè bàa bí ọlọ́run lápèjúwe láti àpèjúwe oúnjẹ wóró ni bí eré bí ìrẹsì bí àgbàdo bí ọkà bí ọkàn tààgbìn àǹbátẹ́tẹ́ bàtànáàbìlà tó ṣe pé ńgbà tó wọ́n wù kùkù méje lọ́yọ̀ wóró kan láàgbìn wọ́n gbà tí kiri ọ̀nà báyìí. kùkù àgbàdo méje lọ́yọ̀ lára rẹ̀ kùkù jéró méje lọ́yọ̀ lára rẹ̀ fi kulli sunbulatin mi'atu di lára gbogbo kóró lára gbogbo kùkù kọ̀ọ̀kan ọ̀kà àwòrò ọgọ́rùn-ún ló wà kí ló bí ọgọ́rùn-ún méje ẹ̀yọ̀ òwúrú kan nínú àgbàdo ọlọ́run lápẹ̀jù ẹ̀ ti náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ẹ dàkún ọ̀nà one million one million times seven times hundred tó di mélòó náà seven hundred million báyìí báyìí. tó wù wá àbí òwù wá kọjá sí ẹ̀rí bá ìdí tí a ti sọ pé kó wù wá ni pé ọmọ èèyàn èèyàn náà gbogbo wa ti ma níjọ wa sẹ́rí tí ọba ti jẹ́ pé lẹ́ẹ̀kan náà lèèyàn gbà wọ́n ń gbọ́ ọba yá èèyàn kọjá pé lẹ́kẹsẹ̀ lọ́lọ́wọ́ ti fún yẹn seven hundred million everybody will like to come àbí bẹ́ẹ̀ kọ́ ni kíkí èèyàn fún one million pa seven hundred million ọlọ́run ẹ̀ gba one million. so náà lọ fà á ó jẹ́ pé àwọn sokúndógójì tọpadà wá di pọ́ lánàá ni wọ́n fi ráwọn ẹrú ọlọ́mú pọ̀ wọ́n ní kó three thousand wá èlò láti fọ́ times three nine thousand lẹ́yìn ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ méjì mẹ́ta ẹ̀rí gbogbo èèyàn ẹ̀ńtọ́talé ẹ̀ńtọ́tamọ́tò ọmọ bẹ lọlé ọkọ gbogbo ohun tí wọ́n rà pé yóò kó lọlé ọkọ wọn tó tà pé torí tá a bá jẹ tẹ́tẹ́ yìí á wà á ra lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ ọ̀nlàlà lójijì lọ́la náà gbàdọ̀ lana ńkọ́ sẹ́wọ̀n pé gbogbo ẹni tí ọ̀gbọ́ wa ti gbọ́ wa ni. subhanallah bẹ́ẹ̀ náà ni ẹnì pé ń tọ́jú ẹmọ́tọ́ lọ tó máa ń sọ fún yẹn ń gba ẹ̀ púpọ̀ dà kò ní gbọ́ bẹ́ẹ̀ náà nígbà tó lọ sọ fún wa ọba ná ọbọ̀ wàá fi gba rẹ̀ láì níye ìgbà wò pé wo owó ọ̀rọ̀ orí àní kó wá mílíọ̀nù wá pé kíni tó <laughs> eléyàá fi kọjá pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ torí pé èrò wa ìdílé wa kú ní pé gbogbo owó tá a ní o gbogbo bíbọ àṣírí tá a ní o ẹ náà kún sáà máa ń rò dáadáa pé ọlọ́run ló fún wa ọ̀dájú pa àgbà bẹ́ẹ̀ lọ́dẹ ọ̀dájú. tọ́lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá sọ fún ọlọ́run ló fún ọ yọ ọmọ yín mú pítọ̀ kí wọ́n ti ẹ̀ máa yin lórí kọ́mọ̀jẹ̀ kó wó ọ̀pá rẹ̀ àmọ́ ọ̀gbà kọ́lọ̀ ló fún òun tó ti wàhálà tó ń lọ ìbò tó ń bọ̀ oníjà ìjọ kútọ́nu ìjọ ẹ̀wá tó ẹ̀dá kù má parọ́ ọmọ lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń wo wà ká yóò máa sọ pé ọlọ́run fún lówó yìí ni àlá ẹlẹ́mínà ẹ̀ǹdí nítorí màkà tó ní òye kan tó ní experience kan tó ní business method kan tó ń kọ́kọ́ mẹ́sì kan tó ń mọ̀ ta ló ní òní ọwọ́ èyí ẹlòmíì ṣe wàhálà jù ọ lọ tí ò ní kankan tó ń torí yìí àkọ́kọ́ náà ẹ̀yin kọ́kọ́ gbà bọ́lọ̀ ló fún ní gbogbo ntọ́ ni wà má bikum min ni'matin fa min Allah kò sí kankan tí ń bẹ pẹ̀lú wa ní ìlera àfi ká máa pàtó lọ́ta lójú wa pàtó lọ́lọ́. tí ìyẹn bá ti gbà bẹ́ẹ̀ àti náwó rẹ̀ sọ́nà ọlọ́run àgbà yóò dọ̀rọ̀ sábàbí kan náà lọ wà tí gbogbo ẹni tẹ́ rí pé kò lè náwó sẹ́sìn ọlọ́run fi lè náà sábàbí náà ni pé àádẹ́mu ti kọ̀tì fi lẹ́ wà àádẹ́mu ti kọ̀tì fi wojú di nàìjẹ́ ti fi sabilillah ọkàn wọn ọba lè sọlọ tẹ́lẹ̀ náà wọn ò ti gba pété máa tójú ọ̀nà ọlọ́yọ̀ la iná balẹ̀ fi ká pariwo pariwo àǹfikù àǹfikù àǹfikù wọn mú fifty naira wa àǹfikù ẹlòmíràn mú thirty naira bẹ́ẹ̀ máa ti ń sẹ́ àǹfikù ní ọmọ ẹdín ní ọmọ ẹdín subhanallah ẹ sì rí àwọn kèfèrí àwọn kèfèrí títí wọn láyé wọn lọ́rùn ìdí pé wọn láyé ni pé wọn kàn kójọ wọn máa jẹun bí ẹranko ni wọn tún sí ìnàjọ ẹranko lọ ọrùn kó máa wọn ní lọ́nà ìfẹ́ nìkan kan lọ́nà àbẹ tó bá ìnú wọn bá táwọn ò ní ẹni ẹni òsì ẹnìkan ló lò ní one hundred million naira fún fún fún fún fún lè rẹ̀ one hundred million naira. ẹ dákun sọmọdé owó ni sọmọdé owó wọn ò tí ẹ kó sí torí kìí sàn ló lérò tó wọn tòǹdì fáwọn ni ọ jẹ ní pàápàá wọn ò kó kọ́ni tìjà mẹ́wàá tó ní hundred million tó bá jẹ́ one over ten fẹ́ràn pé ten over ten kọ́ nǹkan pọ̀ nǹkan pọ̀ ń bẹ̀ subhanallah àwọn àdéhùn ṣe mọ́tíláṣí káṣí ní kó ń wá over ten wá owó kíni àlẹ́ ìtọ́ ọba bínú bẹ́tọ̀ yọ tábàgbà kò ti fi sẹ́bi láì tẹ́ bá ti lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀yin náà ti mèsì ó yí aláàrí five hundred mbẹ lẹ́yìn oṣù mẹ́ta nufa ọ̀hánwá ẹ̀rá kúkú la ti wá fẹ́ lọ wájú sẹ́yìn bá ti wá fẹ́ ṣe kankan kí wọ́n á gbé ẹ̀rá fún gbẹ̀rẹ̀ bá rí àwọn lágbá kan bá <laughs> ìyẹn ni pé ọ̀gá àlùjẹ́nà fa pẹ̀lú bá rí lárúbá kan bá sọ̀rọ̀ á mọ lárúbá kan tó bá rí ara ọba tutù nígbà tí ẹ̀kọ́ mẹ́tíláṣí wọn ò tẹ́ sí nílẹ̀ mẹ́tíláṣí kan wọn ò sí nílẹ̀ wọn nílùú kan àwọn pẹ̀kẹ́ wa bá wọn kọ́ mẹ́tíláṣí bíi jìjì má báyìí náà ni ó kéré sùnmí mélòó lọ́wọ́ àmì ẹ̀ náà mẹ́ẹ̀ẹ́dógún ni òdìdí ìlú yẹn àwa ni òkè sẹ́ni dáàtì ní sinmi pé ń ṣọ́ àwọn ẹtì nílẹ̀ wọn làwọn ti nílẹ̀ ọba àdúgbò àwọn ilẹ̀ gbogbo sẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún yẹn kì í wọn làwọn ẹja ara blọọkù àwọn abayin ra blọọkù àwọn abayin wọn abayin kọ̀ọ̀rán ayípo blọọkù méjì méjì méjì tí ó fi hàn tí ó ti ń kó gbogbo ẹni tí wọn á ti máa ń flọ̀ rẹ̀ gbogbo ẹni tí wọn bá ti di lọ́kàn náà pé mẹ́tíláṣí lè dé àwa ti lọ́nà tó lẹ́gbẹ́ ṣáàlà tó bá ti ń wà àmọ́ bá lọ dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn ni. ó sọ àpòtò kíní ò lè mú báwọn. aláǹfẹ̀jẹ̀ bá ọkọ mọ́tàlá tó gbogbo tó bá ti rí gbogbo tó bá ti rí pé ẹgbẹ́ kọ́ kárí ni mẹ́tíláṣí ni àbí ìṣẹ́jùmọ̀ ẹlẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún kó dàbẹ́ jẹ́ one fifty ibi tí a bá sáà ní láti náà táwọn èèyàn one thousand five sí ń kírun bomi wọn ò tí ì ṣe búlọ́ọ̀kù náà ibẹ̀ ni wọ́n kàn gbé dá wọ́n gbé sọ́ọ́lẹ̀ kálukú sí kírun wà á ní abẹ́bà wa bá àwọn lárúbá kan sọ̀rọ̀ ah, àwọn lárúbá kan lárúbá kan ò lẹ́jọ́ la pẹ̀lú wọn <laughs> so àwọn sọ fún pé ẹ̀yin gan lára sẹ́yìn ọ̀bá ìjẹ́nẹ̀rẹ̀ náà làwọn aṣáájú wa bá yín. <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpẹ́yìn náà mú wa táwọn náà mú wa kẹlómi náà mú wa kárí bá pọ̀ mọ́ síláṣí bá mi pọ̀ bí òjò wa mú mi. ó túbọ̀ sí pé subhanallah àwọn ọ̀bẹ́ ṣe ń tí òun àwà lẹ́nà à ń kàn pé kéèyàn ọmọ bá wa sí kéèyàn ọmọ bá wa sí. nísìnyí àmọ́ sí lọ́ọ̀ṣì gbà pé pọ̀ mọ́ síláṣí àbí bẹ́ẹ̀ kọ́ ni nísìnyí gbà ká ló fẹ́ kọ́ ní ti ń gbé lọ́ọ̀ṣì mélòó lẹ́sìn náà kọ́dà wà lámàrà kọ́dà kọ́sẹ̀ ẹ̀ka nìkan ọ̀sẹ̀ kankin orí rẹ̀ òkú ẹ̀yìn tọ́wọ́ bá pọ̀ sẹ́ńtà ní ọgbọ̀n gbé bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ìjọ rírí ìjọ àìrí ìjọ rírí ìjọ àìrí kálukú ti kọ́ àfin rẹ̀ kalẹ̀ torí lè kálukú àfin àfin jẹ́ ẹnu. tó subhanallah àmọ́ tó bá ti kàn fún mẹ́tíláṣí ilé ọlọ́run kálukú ọ̀rọ̀ àjọpẹ́ yìí dání pé ọlọ́run ràn án àwọn ẹni ọlọ́run ti wà àwa wá ń kọ́ tó túmọ̀ sí wàlá àkáyé wà wá padà ẹnìtàn sọ̀rọ̀ lọ́ha yẹn sọ̀rọ̀ ẹ bá fi lè ṣe àrùn àti fẹ́sẹ̀ ọlọ́run náà ràn yín lọ́wọ́ torí di eléyìí àbùkátà àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ wà nídìí ẹ̀sìn ọlọ́run ìyẹn kátà kan sì sọ fún yàn pé kò sí wàlá torí tó bá ṣe gan àwọn òní kò sí torí pọ́lọ̀ ní kó dúpẹ́ fún ọ tọ́lọ́ bá ti dúpẹ́ fún ọ kó rí rè mọ̀tí ẹ̀ máa dúpẹ́ fún ọ pé kíni tó ẹ̀sìn wa ń bò káàtà talẹ́ni tó fira rẹ̀ lẹ́sí tẹ̀ fún talẹ́ni tó dìtú owó rẹ̀ lẹ́sí tẹ̀ fún. olówó kan ní Saudi Arabia ó gbé two billion riyal ẹ̀rọ hard currency ni ẹ o <laughs> bí kẹsàn-án gbé uh, half billion dollars ó gbé kalẹ̀ ní kọ́nà bíi ṣe Islam ká gbogbo ilé ayé. ẹnìkan wa àwọn rẹ̀ wá ń ké àdúgbò owó tí bàbá ti kalẹ̀ bàbá yìí lọ àná èmi kan ni kí n lè já máa nù pẹ́pẹ́ kù. láàyè láàyè lọ́wọ́ ìntàn sọ̀rọ̀ lọ́ha yẹn sọ̀rọ̀ kò sí bó ti tànà sí fẹ́sẹ̀ ọlọ́sọ̀rọ̀ nìran lọ. sàmọ́ opposite náà wà ó kí n rántí ti tọ́lọ́ náà ti gbà dára rẹ̀ torí délé ọ̀dọ̀ wa ti má. anabi sallallahu alaihi wasallam wọn ni máa nàkóso màálùn min sadaqa iyọ zaka òpè kówó ọsán iyọ zaka òpè kówó ọsán yorùbá náà ti pé iná òkòwò ọsán kéèyàn sábà ti yàpá torí ẹ̀ ẹ̀rí káwọn tí wọ́n ná nínú owó tó lọ́n fún wọn àkókò wọn kọ́ ní ìyìn rere lẹ́nu àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ ní rí ẹni tí ń náwó sọ́nà ẹ̀sẹ̀ ọlọ́run tó wù wá pa ẹ̀ ní rí ẹ̀yin náà lápẹ̀jùwe nàìjíríà wá bí ìrọ̀ abíọ́lá yẹn ní kọ́lọ́ ọ̀fọ̀rí ẹ̀rí pé nǹkan kọ́ ló gbókọ̀ rẹ̀ yọ tí o bá ti ká náwó ká náwó ká náwó wàá fà á jùlọ owó tó ń nẹ́sẹ̀ sí ọlọ́ gbogbo bí tẹ báwọn nàìjíríà yìí ẹ̀rí ọkọ̀ mọ́sálásí ó ṣe kíní ó ṣe kíní gbogbo donate mọ́tò báwọn ti sẹ́sìn. sàrànwá gbogbo nǹkan yìí ó mú kọjá pé bẹ́ẹ̀ nìkẹ́sì ẹ̀fẹ́ bàjẹ́ kò lè rí bàjẹ́. wọ́n sì mọ̀ pé yọ zaka zaka rẹ̀ zaka níbi tí ọ̀wọ́ nàìjíríà yìí. nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé èèyàn máa yọ èèyàn míì wo náà nìtún yọ subhanallah wọ́n sì yọ zaka ní zaka tó tọ́ pé wá tó gba naira owó tí ò tó mọ́tò tó wọ̀ wá subhanallah tó àwọn àfáàtọ̀ bá wọn eléyìí sọ̀rọ̀ wọ́n sì fi gbọ́ sí wọn lẹ́nu kiri agídí òsì máa bá àwọn náà jà nínú àwọn olówó wọn lówó sọ pé wọn fẹẹ bá sọ̀rọ̀ Ọlọ́run gan àwọn kàbínú jáde tán ẹbí wọn lọ níjọ tó ọba kú ajẹ pé sí ọ̀rẹ́ láì tó ọba kówó lọ ọmọ àná lọ ẹnì kí sẹ́mi àti lè fi mọ́wó àwọn kan lọ wọn lọ gbalẹ̀ ẹ̀dẹ̀kúlẹ̀ ẹ̀dọ́tì a kò sí ẹ kí sáré ọdọ́tì torí di eléyìí ọ̀dọ̀ wa jẹmọ kó wọn má jẹ pé ti kọjá ààyè rẹ lọ́dọ̀ wa torí pé tí o bá ti lè ná owó rẹ ó ti kọjá ààyè rẹ ó ti gbé kọjá ààyè rẹ àwọn àlànàbì sọ ọlọ àti náà pè ní abdul dinar abdul dirham ẹrú owó wúrà ẹrú owó fàdákà sáà bí tuntun ṣépè fún wa lórí gbogbo àwọn.

ìwà òbọ̀nà ti fún lówó tó kìí sàrùn ní máa ń ná sẹ́sìn ọlọ́run. ilé ìjẹun ti jẹ mẹ. nínú àwọn àdéhùn kan tọ́tọ́ka sí pọ́lọ́ ọba máa ń sàyà ní ẹ̀sán pípọ̀ pípọ̀ pípọ̀. onáà ni àdéhùn abdullahi bin umar radiyallahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam qaal. من دخل سوقا من الأسواق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة ومحى عنه ألف ألف سيئة هذه الإمام ابن حبان هذه آه، الإمام الترمذي ابن ماجه imam ahmed àwọn náà gbé jáde àdéhùn tó sì dání àdéhùn hasan ọlọ́nàbí muhammed sallallahu alaihi wasallam sọ gbogbo ẹni tó bá wọ ọjà kan nínú àwọn ọjà gbogbo tẹ̀mọ̀ kọ́ jà níbi tó burú jù lórí ilẹ̀ mọ́sálásí níbi tó dáa lókè pẹ̀ ibi tọ́lọ̀ ń fẹ́ràn jù lókè pẹ̀ mọ́sálásí ibi tọ́lọ̀ ń kórìíra jù tó bínú jù kò náà lọ́jà òtún mọ̀ sí kíkọ́ ọ̀dọ́ kọ́ ọ lọ ta ṣọ́ọ̀bù rẹ̀ o àmọ́ kọ́ wá ọ̀nà tó fi máa borí aburú tó wà lọ́jà. Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹni tó bá wọ ọjà kan nínú àwọn ọjà gbogbo tó wá sọ báyìí la ilaha illallah mùsùlùmí ni orí kébèrè bá jẹ́ ó ṣe ra rẹ ni ó kò ní kankan gbà torí bá jẹ́ mo tí ó jọ ọgbà ládàá kò ní Islam gbogbo ẹni tó bá wọ ọjà kan yẹn mùsùlùmí tòró ni wọ́n ń bá wí tó bá sọ pé la إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كل ذات منان إذا النبي صلى الله عليه وسلم كما وين بأبوان لجمع يريد أباوي نجو كان بأبوان نولادا تنبفين أتسان onáà ní pé èso èèyàn àbí sàlùjẹnu kan ní lágbára lórí yíjọ yẹn títí tí lè sùn tó ń torí pé ẹfẹ ọjà fẹ gbẹ́sẹ̀ lórí afárá àti wàrà dá yòtòkó ti wọ tán <laughs> ó ti gàrí ọ ara sígẹ ó ti lé èdè. anabi sallallahu alaihi wasallam ní tí wọn bá sọ bẹ́ẹ̀ kataballahu lahu alfa alfa hasana ọlọ́run ọba ọkọ̀ one thousand thousand dáadáa one thousand thousand one million lọ́dọ̀ òyìnbó wo sí England àbí America ram England àmọ́ lọ́dọ̀ America million mélòó nù. one hundred thousand lọ́dọ̀ àwọn òyìnbó kan àwọn million. So tòlọ́dọ̀ òyìnbó tí tiẹ̀ pẹ́ ló ti jẹ́ one million gan tí one million kéré kò kéré o. alfa alfa hasana lọ́lọ́run ọ̀bọ̀ kọ̀ọ̀kan ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa la ilaha illallah ẹ dákun ẹ wò sẹ́wọ̀n pé tuntun mọ́lẹ̀ yẹn ọ̀fẹ́ máa lọ ọjà tí a bá wúru lánàá tó ti pé bí ọ̀dà àmọ́ ọlọ́run ọba tọ́nà àbáyọ fáwọn pé ọlọ́run ọba ọ̀pọ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa fún un wàmáhà kọ̀wá sẹ́mẹ̀ o. ومحى عنه ألف ألف سيئة ọlọ́run tún wá pa one thousand thousand àìdáre fún la ilaha illallah ọmọ èèyàn fi yẹ dáadé èèyàn fi pọ̀ ọlọ́run máa ń sànyà lẹ́sàn-án bí ghayri hisab láti fi òsì tóró ńlọbẹ̀ ẹ̀sán tóró ńlọba tó ní dáadáa lọ́dọ̀ yìí sọ bá a kà ẹwẹ san tó lọ́wọ́ sàn torí pé èèyàn gbogbo lòun lẹ̀ tá a wá ara ti jẹ́ tá a wọ jàrí tá a sọ lónìí tá a bá máa sọ ká má gbàgbọ́ láti múra ní ẹni tí ìdí sọkọ ha la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir kò sí yóò yí wáyé mi tunu eléyìí o tọ ọdà kìí ṣe ọjà ló fẹ́ wọ̀ bí ara da bí wàzó shopping complex wọ́n kó àwọn ṣọ́ọ̀bù yẹn lọ bí thirty bí forty bí fifty sọjà náà wọ́n gba bí sọjà ọjà ni o. la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa kò sí burúkú kúrò sókè kò fi wí torí lè zikiru ni zikiru kò sí tó burú nínú òfin ṣẹ̀ríà kó wí jẹ́jẹ́ àbí kó gbóhùn sókè yàtọ̀ sádùá kó wí torí ẹni ti jẹ́ olùgbàgbéra tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti lẹ́ẹ̀ ètò náà tètè hàn pé yẹ ibi tá a wọ̀ yìí ń pàkíyèsí wa. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير alimami ibn kathir rahimahullah wọn máa pèjú ìwà fún aláṣẹbí sami bọ́lá wọn bá wá dìde jẹ́ ẹni tó ti fi a máa san ìyàlẹ́sàn ládìpẹ̀lẹ́ ọ̀nà àdìpẹ̀lẹ́ torí pé ọba dáadáa lọ náà ọba ti wá. ó tún wá nù hadith mi láti ọ̀dọ̀ ibn umar yìí kan náà ó ní nígbà tí ọ̀rọ̀ ọlọ́run ọba sọ alẹ̀ wípé mẹ́tẹ́lú lẹ́dínlẹ́yìn fi kún ní amúhálẹ́hùn fi sẹ́bí ilé lẹ́ẹ̀. كمثل حبة أنبتت سبع سنابل الآية nígbà tí ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ gbàpèjúwe àwọn tí ń náwó wọn sójú ọ̀nà ọlọ́run dàbí àpèjúwe oúnjẹ ewúro ẹyọ kan ni tó mú kíkúkú méjì ọjáde lára kùkù kọ̀ọ̀kan ayé ọgọ́rùn-ún lára rẹ̀. anabi sallallahu alaihi wasallam sọ yìí pé anabi kẹ́ anabi dáadáa anabi sallallahu alaihi wasallam kò ní pélé yìí ti pọ̀ jù fúnjọ mi ó kéré ọlọ́run ṣe talékún fún wa nì yàtọ̀ sẹ́lómìn tẹ́gbẹ́ tí wọ́n ti sọ àwọn èèyàn kan pé kọ́ máa bá wọn wẹ́tọ̀ wọn tí wọ́n ti fún wọn ní ẹ̀tọ́ kan yóò fún wọn àbí ká fi fún wọn áwọ̀ ah, ti tó wọn báwọn àbíkà ni ó ti tó wọn báwọn ẹbí kún fún wọn ẹni tí wọ́n ti fẹ́ dáadáa fún làkejì ọlọ́run ti lẹ́kùn dáadáa fún náà wọn náà fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ owó ti pọ̀ wọn ni bí eléèlú la lè fún wọn náà rí tá a lè fún wọn bí five thousand pé ah five thousand kéré ní ìsìn ẹsẹ̀ fifty ọ̀dà gba fifty ní bá tún fi kún tó di hundred nǹkan èèyàn dáadáa ìwà ti pé five thousand ah five thousand báwo ẹ fún wọn five hundred járe ah ìka èèyàn mu ẹ wo àdéhùn tó lọ ń ṣe tó bá ná nǹkan ẹyọ kan pápẹ́jùwe rẹ̀ dàbí ọkà àbí rẹsì tó ti pé àbí dérú tó mú kùkù méje jáde lára kùkù kọ̀ọ̀kan a tún rí ọgọ́rùn-ún wóró oúnjẹ lára rẹ̀ ọlọ́dún á jẹ́ pé yorùbá àìfò lè má yẹ ṣá ó tún máa ń tún ṣe àlékún rẹ̀ fẹ́ni tó bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ. tọ́ anabi wa sallallahu alaihi wasallam sọ pé rabbi zid ummati ọlọ́dún sàlékún fún jọ mi òtítọ́ ànábì kẹnu kéde pé rọ́bì zidni ànà pé ọlọ́sàlékún rẹ̀ bẹ́ẹ̀ mi zid ummati ìjọ mi aṣíwájú rere ni tí ń ronú táwọn èèyàn rẹ̀ kéde tara rẹ̀ aṣíwájú rere lẹni tó ṣe pé tí wọ́n gbé orí wá fún kéde tara rẹ̀ nìkan gbọ́ gbé wọlé tó sì mójú jẹ ah, gbé wa àbí gbogbo ẹkùn ìbáwọn èèyàn. bàbá yẹn wọ́n gbé wa fún bẹ́ẹ̀ ni wọ́n jọ gbé wa fún àbí wọ́n jọ bá wa dòkò. sẹ́yìn ọ̀sọ̀ bí àbí wọ́n ti sọ fún mi lójú ẹ̀ ẹ ti máa gbé wọn ẹ máa gbé sólé <laughs> eléyìí ọ̀dà tó aṣíwájú rere yóò mọ̀ wá dáadáa fáwọn ọ̀dọ́ rẹ̀ torí ẹ̀. رب ti ummati ọlọ́run bá sàlẹ̀ kún fún jọ mi ọlọ́run bá bá tún sọ àyà mi kalẹ̀. man dhal ladhi yuqridu Allaha qardan hasana. ọ̀dà àtọ́ba rí bẹ́ẹ̀ talẹ̀ níjọ́ ìyá ọlọ́run ọba lówó ní ìyá ní owó tó rẹwà. fayudha'ifahu lahu ad'afan kathira kọ́lọ̀ wọn bọ́ wá san àdìpèlé rẹ̀ fún ládìpèlé tọ́pọ̀ ọ̀la pàdánù ìtọ̀tọ̀rọ̀ fún ìpàlẹ̀ fún un anabi òtúndúró bá wo anabi tó ní rọ́bì zédè ọ̀màdé ọlọ́run tó sàlẹ̀ kúkú jọ mi bẹ́ẹ̀ ọlọ́run bá tún sọ àyíkalẹ̀ ó ní iná. إنما يوفى الصابرون أجرهم بغير حساب níṣẹ́ lọ́lọ́run bá máa ń pè ẹ̀san àwọn onísùúrù fún ọ láì sí ẹ̀wá sí o bá ń sọ pé àti pèlú àti àní kò sí kò sí sí roma subhanallah àdúgbò ẹgbẹ́ tó ti wá lọ́kàn nínú ọmọlẹ́yìn ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam as-sabirun tó wá nu àyà yìí àwọn afúntẹ̀sẹ̀ wọn ní àwọn ní as-sa'imun àwọn aláwẹ̀ pé ọlọ́run ó gbé ẹ̀sán aláwẹ̀ fún láì sí ìṣirò àwẹ̀ náà là ń gbà yìí o àdúgbò ẹ̀fọ́ lọ torí de eléyìí báyìí wọ́n ní gẹ́gẹ́ bó ti wá nínú hadith al-Qudsi tọ́lọ̀ ọba wa ní asọ́wùmù lìí wà á na àjẹjẹ bẹ èmi ni mo ní àwẹ̀ èmi ni màá ti sìn àìsàn rẹ anabi sọlá àtẹnà kọ mọlú ẹsẹ̀ tọlọ ń pèsè kalẹ̀ dáláwẹ kó ló ti pọ̀ tó mọlẹka kan ọmọ Ọlọ́run ló mi èmi mo ní èmi màá tẹsán rẹ torí rẹ nínú àwọn tẹfsir wọn nínú tẹfsir ayà yìí ìnàmáyé wọ́pọ̀ sọ̀bìrún ayé ọ̀sọ̀ ìmọ̀ nítorí ọlọ́run ọba máa ń gbé ẹ̀sán àwọn oṣù fún wa ìyẹn ní fáwọn aláwẹ̀ ẹ̀yin náà ti ti mọ̀ wípé àwẹ̀ ńkọ́ àwọn ọ̀pọ̀ ní sùúrù. ògbé ọmọ gbé ọ ibi ọmọ pọ́ wà fúnra rẹ̀ sórí pé ó sì kú wákàtí mẹ́ta báyìí. àní kúṣọ subhanallah wàá rí kó ṣe sùúrù kó ṣe sùúrù kó ṣe sùúrù ara ń dáwẹ̀ pọ̀ wá. ọlọ́ni wọ́lọ́hu yẹ kọ́ bẹ́ fún ọ̀yẹ́ bẹ́ tó bọ̀ ọlọ́run bá wa ẹ máa náwó jẹ̀mọ́ ẹ náwó sójú ọ̀nà ọlọ́run jẹ̀mọ́ ẹ má yà hun ẹ má yẹ ẹni tí wọ́n máa tan ara rẹ̀ jẹ́ ẹ má dààmú ẹ má ń bẹ̀rù òsì ẹ ń bẹ̀rù kówó torí pé ọlọ́run bá pèsè. jẹ́ tí wọ́n bá jẹ́rú ọlọ́run tó sì gbọ́ ọlọ́run ọba lólùpèsè kí ni bọ̀ lẹ́rù torí ilé ìná owó. yorùbá yìí kú ànáàmà yẹ̀ṣá òun lọ́bọ ọlọ́rọ̀ tí ìrọ̀ni lọ́rọ̀ a máa fún àrísìkì mẹ́ni tó bá fẹ́. onírọ̀ kìbọ̀nù onírẹ́wù ọ̀sán onírìbàdà ọ̀sẹ̀sẹ̀ subhanallah a máa fún àǹtìkì mẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ òun náà lọ dáhùn ẹrú rẹ̀ náà ni wọ́n wọ́n akọ́kọ́ tó fẹ́ gbé lọ ó ní kọ́ ọmọ ẹ̀ nì kó sí gbogbo ọ̀nà tó lè gbà láyé yìí tó fi ní tọ́lọ̀ bàbá ti lónìí ọ̀bá àlọ́ sògùn owó ọ̀bá àlọ́ gbẹ́lùkú dì mí. ọba àti tọ́jà pé gbogbo ẹ̀ lórí tìrìtì òní ní nífẹ̀ lẹ́ni tó lówó látàrí kó sóògùn owó àkọọ́lẹ̀ ti gbẹ pé yóò lówó náà àmúwò kíni owó orí ibú torí kìí sùn làkọ́kọ́ ẹni tí ọkọ́kọ́ sóògùn owó láyé ọ̀pọ̀ ọ̀pọ̀ náà ti ṣe síwájú ẹ̀ tí wọn ní kankan kọ́dọ̀ ọ̀pọ̀ ó fi ya wèrè ni nítorí kò sábọ̀ọ́lẹ̀ pé yóò lówó àkọọ́lẹ̀ pé léyọ̀ alówó ń bẹ àmọ́ ní ibú tọ́lọ́lọ́ náà ló ní ó nì àmọ́ ti kọ àkọọ́lẹ̀ pé yóò ibú náà má fi máa dáná lẹ̀ fẹ́ lómi tó bá fẹ́ lọ má kan wọ́n fi ìjà láwọn tí ń owó fún àwọn ọ̀daràn wọ́n wá kó wọn lè ní kágbàdo káti ọjà àgbàdo ìfẹ́ àti ẹ̀dání wọn á jàgbàdo kan àgbàdo mẹ́tẹ̀ẹ̀ta ọdún mẹ́ta lè lówó ti wá sí ìfẹ́sù débi hìn ọdún mẹ́ta a ayọ̀gbọ̀ ọ̀rọ̀ ọmọ àmọ́ tọrùn fi ọtí tàmílẹ́yìn ọdún mẹ́ta ó kú ni o bí ọba kú lẹ́rọ̀ wọn lù pa. kọ́ bàbà lọ́rọ̀ wọn dàtí wọn àgbọ̀dà adìẹ ọ̀yá ọ̀dàna lẹ̀ adìẹ ọ̀yá adìẹ ọ̀rọ̀lù náà ó sì wọ ọ̀dájọ́ gbèdé yóò sì tún tẹ̀lé gbà tí ń fún yàn ní tí ìwọ náà ẹ̀kọ́ náà ara rún wọn náà yóò sì tẹ̀lé gbà gbogbo ẹ̀ náà kìnnì síbí òkú kẹ́yìn. owó fúkẹ́ni pé BMW lọ́pàá tiẹ̀ Mercedes lọ́pàá tiẹ̀ kìnìkan lọ́pàá àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì yọ kágbádé ó sì kẹ́ńbẹ̀ pé yẹ àwọn nìyẹn tẹ́ gbẹ́njọ́ kan tẹ́ lọ wàdà kútu pé kẹ́ni ó sì máa fẹ́ funfun kọ́fẹ́ dúdú kọ́fẹ́ gíga kọ́fẹ́ kúkúrú kíni owó ọ̀rọ̀ tó o bá ṣe tì ẹ́ ẹ̀ and then what dáńsọ fún ọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé ìwọ̀n ṣe bọ̀ wọ́n gbọ́ nípa àkọ́dé bíi hin táwọn mọ̀lẹ́kà. فليدعوا ناديا سندع الزبانية زبانية tọ́lọ̀ sọ àwọn mọ̀lẹ́kà yìí mú ọmọ náà dé tí wọ́n wọ́ wọ́n wọ́ kú wọ́ kó akutí yẹn fẹ́ gbà ẹlòmíì wọn arò pété àwọn bá ti lówó láyé yọ̀dá fún àwọn ọlọ́run àwọn kan máa náwó fún àmàlẹ́kà ní pé let's go bí àwọn ọlọ́run wa nàìjíríà pé ẹja à ah. mọ̀lẹ́kà onígbàbọ̀ ni pé kí ló tiẹ̀ ń bolo fowó náà subhanallah lọ́jọ́ tí mọ̀lẹ́kà àwọn anẹ́bí kan mọ̀ pé nàfṣe nàfṣe àwọn tó àwọn lẹ́rù ọmọ di wàhálà mi ṣé wàá lè yàn lásán bí irú wa gba àjàmọ̀ kankan kí lálẹ́ àjàmọ̀ ah, àjàmọ̀ kankan. láyé bí gan àdámà kankan kátó pé lọ́la kìyà kọ́lọ̀ dé àdámà gidi ni torí délé ọ̀dọ̀ wa owó pọ̀ ní òpin orí torí ọ̀pọ̀lọpọ̀ àìkò mọ ọ̀dà ẹ̀ka òwò nìkan ẹjọ́ ike o ti wa larugbo ti lọ àánú wọn náà wọwọ nígbà tí wọn ń gbógun fáwọn fẹ́ sóògùn owó ó sì máa pé ọ̀pọ̀lọpọ̀ náà ló àtẹ́jọ́ dídé tí ẹnu dáa ju tiẹ̀ lọ ní. ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ dídé ìwọ́n lè má lówó bọ̀dọ̀ náà fún wọn tálẹ́ǹtì ní ìṣòwò ti nímọ̀ ó ti ga ọpọlọ rẹ̀ masha Allah àwọn tí tó ní wọ́n lóhùn dìdìrín ni wọ́n. wọ́n wá ní wò ìtọ́wọ̀ ń ti fún wọn tí wọ́n tọ́wọ̀ ń ti fún ọlọ́mọ wò ní ọba ti torí délé ọ̀dọ̀ wa jẹ̀ ọlọ́run ọba ní pé kárísìkì ó fún mayà wàláhì ẹni tó lọ ń pàkó lè pé òun ó fún náà ni kò ní ní wàláhì tí bá fún lẹ́yìn ọdún kan kò ní mọ bó ti ṣe torí lẹ̀ sí eléyìí ò ní ní gbogbo ẹni tó ń gbọ́ kò ní náà ti gbọ́wọ́ rẹ̀ gbogbo owó tó ti kọ́ wa rí láyé ni ọ̀pọ̀lọpọ̀ nù àbí lónìí báńkà sẹ́wọ̀n kọ́ gbọ́ wa náà tó fi kàtí àbáǹkì gbogbo owó tí ń kà ọkà máa ka ọkà tí ọba gbà fọlọ torí wọn gbé bílíọ̀nù ọ̀nà ní ọkà ẹlòmíì ojú rẹ ọkọ̀ gbogbogbò ò lè yìí wọ́n máa sọ fún mi pé ká ní tiẹ̀ tó bẹ́ẹ̀ náà ẹni tó lọ́wọ́ mọ́ wá kò ní mọ́ wọ́n máa bí léèrè kan yóò máa kí ló lò ní pé eh, subhanallah wáyé rẹ̀ zọ ọlọ́run bá òun náà ní máa mú kárísìkì ọgbà yìí lọ́dọ̀ ẹlòmíì ọgbà láyé rẹpẹtẹ tọ́ba wọ ọ̀tún wa oríṣiríṣi owó lọ ń bẹ̀ tọ́ba tún wo wájú wa tún oríṣi owó mi tọ́ba wọ ẹ̀yìn oríṣi owó mi tọ́ba wọ òsì wa oríṣi owó mi áá ah, dáná lọ́ọ̀ ṣe gbogbo èèbó náà ní ẹ̀kúndùpẹ́ fọlọ́ subhanallah ọlọ́ọ̀ náà ní máa ń dín náà rẹ̀ fẹ́lómi wàláhì ibi tí ẹ bá rìn máa ní orí ramaláyé yìí o àmọ́ tí mánì bá ń bẹ kò ní ṣìṣe tí ọba tí mánì wàá ìtẹ́nu mi bá pè yàn kíkí wálé mi lásán èyí ó fi jáde bẹ̀yọ̀ dọ̀dà ayé yìí náà tàbí tí ọba ti ní mánì ó ti mọ̀ pé wàláhù yẹ kọ̀ bẹ́ẹ̀ wà yẹ bẹ́ẹ̀ tó wà ilẹ̀ yìí tó jà ọlọ́ọ̀ni máa fún alìkí mẹ́lòmíì. àti ọgbà yìí lọ́dọ̀ ẹlòmíì ọ̀dọ̀ ọlọ́nà gbogbo wọn padà sí àtẹ̀tù ní àtẹ̀tù òní wàá rí i pé ọ̀rọ̀ rẹ ọ̀sẹ̀ pẹ́rẹ́ ṣùgbọ́n gbà tó bá ti fojú sí pé ah eléyìí tí ọ̀gbọ́n tómi tó pọ̀ tẹnutẹnu yìí báyìí ni wọ́n á ní wàá jẹ́ pé mi náà ìjọ gbà ó sì rí pé ibi tí yóò ti bá jọ kú rẹ̀ pàdé gbà mí kọtàbùsí bẹ́ẹ̀ nìkan ni ẹlòmíì á sọ ọdà tí òbá jẹ kọtàbùsí kó ṣètò níníní èyí kọlọ tó bá ti wù ní torí pé ìdí àìsàbò sẹ̀ǹtì gbogbo wa pátákà níwájú ọlọ́ ẹ̀rù rẹ̀ ni wa nítorí bá ti wo lówó ló lè fi àwọn ẹ̀rù rẹ̀ sí kò sàbòsí sẹ́nìkan wà bá ó wu ọlọ́ nínú ọlá ńlá rẹ̀. òun ọrụ àwọn nínú àwọn ẹrú òun pé wọ́n rí ná wọ́n rí lò ó sì wù ú ní ọlá ńlá rẹ̀ kó wọn máa wọ àwọn kan nínú àwọn ẹrú òun pé wọn ò rí ná wọn ò rí lò torí pé àwọn eléyìí ń bẹ nu wọn látàrí rírí rírí rírí lò wọn máa lọ́n lọ́pọ̀lọpọ̀ wọn máa ná sójú ọ̀nà ọlọ́n lọ́pọ̀lọpọ̀ wọn máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́n bọ́ máa wá ta sóore fún ẹ̀wù báwọn náà ti ṣe ń sóore bọ̀ yẹn. nísìnyí bẹ́ẹ̀ nu wọn ẹni tó lọ́wọ́ bá fún lọ́lá yẹn tó fún lówó yẹn tó fún lárúbíkì yẹn tí ọmọ tó fara ní àwọn èèyàn tí ó tún máa fúnlẹ̀ máa àwọn èèyàn tí ó tún máa fún wọn gba tí wọ́n fún tiẹ̀ irú wọn ọlọ́run tó máa ní àfiwèmí nìyẹn o ẹni tá a fún lówó tá a ṣe ń sábàbí orí ikú rẹ̀ ẹ̀yin náà wò yàtọ̀ àpèsè lẹ́dẹ̀ nù náà tí ọba máa ṣe bí ṣe ń ṣe wọn báwo ni ó ti ṣe rẹ́ kí pẹ̀lú ìyàtọ̀ pọ̀ yìí. ó ti bẹ nínú wọn ó ti wọ ọlọ́run wípé ẹlòmíì ń bẹ nu wa àìníyàn lójú ọjọ́ olùgbàgbọ́ òdodo àìní lójẹ lójẹ mọ́mú mi ní tọ́ba lọ tọ́ba lọ tètè ní pẹ́rín ọ̀là bẹ̀rẹ̀ gbogbo àdúgbò ní ilé gbé mọ́ ìwọ ọ̀daràn ni ọmọ wò ọlọ́run sì mọ̀ wá ọlọ́run sì ń tẹ fáàlì sẹ́nà ó sì mọ̀ pé tó lè ṣe rẹ́gí pẹ̀lú rẹ̀ tí ó fi ráàlì sẹ́nà tó ń fẹ́ kọ́wọ́wọ́ kó tó ń dá ma la iná ní kọ́ máa ní tí ọ̀rọ̀ á ní láyé tó do lórí rẹ̀ lọ́rùn kan kí ló burú mẹ́. ẹlòmíì ti ń bẹ tọ́lá ti kọ́ akọ́lẹ̀ pé ó sórí ibú ni ní tó sì lè mú orí ibú náà láì ní ọlọ́run sì dèrò ibu sí àìníw ọlọ́run tẹ̀sí ní ọmọ abáyé ní ọmọ abúwọ̀ ọ̀daràn afá ní ọmọ ẹsẹ gbogbo ẹlẹ́mọ pé àà wọ́n ní lánàá wọ́n ní lónìí yọ àti rẹ́gí pẹ̀lú ìyàtọ̀ lọ pé ẹsẹ̀ ilẹ̀ tó yọ dára rẹ̀ ó ti wọ ọlọ́run bá wa ìní máa ṣe kárí ìyín sọ fọlọ láwọn àtúbẹ̀ ní fọkùnmẹ́ wọn bí ẹnìkan dá tó kó fẹ́ ṣàyẹ̀wò dájọ́ tó lọ sí pé ẹ àbílì àbílì àbí ẹ rìvíwìn panel pánẹ́ẹ̀lì kọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nípa ntọ́lọ́ wọn bá ṣe nídàájọ́ oṣù ẹni tó lè ṣe bẹ́ẹ̀ torí di eléyìí gbogbo òkú tí wọn bá ṣàti bára rẹ dúpẹ́ kọlọ̀ nítorí pé tó ọba mọ lóru ọmọ pẹ́ẹ́lú tó ra wò sálẹ̀ wò ó rí fáwọn kan wọn tó ọ ọ̀pọ̀lọpọ̀ wà láyé tó ṣe pé in thousand nígbà míì million ìwọ làwọn tún wò pé káwọn ti ẹ̀ tó ọ wàláàyè tọ ìwọ náà ti ń wá àwọn míì wíwọ ẹni tó ju ọ lọ kò ní jọ mú orí tọ́lọ̀ ti fún ọba nàbí sọ̀rọ̀ bá àṣọ láti sọ pàápàá nípa kan ilé ayé tó ń bá wọn ẹni tí ò tó ọ yóò jẹ ọmọ mú orí yóò mọ dúpẹ́ fọlọ́ bí àmọ́ dúpẹ́ fọlọ́ báwọn èèyàn náà sì làwọn ní ìsinmi ọ̀rọ̀ subhanallah wọn àbẹ tó ní mọ́tò ní tí ń dákú tí ń dájú tí ń dákú tí ń dájú tó bá wù ú pípé ẹlòmíràn ló ní ìjà kùtìkùtì yóò dúpẹ́ fún náà àbí òní dúpẹ́ ọ̀dà kọ̀dà garawa mọ́tò mọ́tò garawa àbí garawa sáńpẹ̀ garawa mọ́tò mi. Bẹ́ẹ̀ni ẹni tó ṣe é bóyá ọ̀nà machine tó bá wọn tí ní kẹ̀kẹ́ táyà rẹ̀ jò tí ò ṣe é gùn mọ́ kódà tó àwọn organizer wọn bá wọn tún táyà kẹ̀kẹ́ sí i àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ti wá wo mọ́tò rẹ̀ títà rẹ̀ ju ọ̀rẹ́ ẹni ìbọn pé ó tún dúpẹ́ bọ́ alhamdulillah alhamdulillah subhanallah tó bẹ́ẹ̀ lọ mìíyàn tó máa tún wẹ́ni tó tọ̀ wá dúpẹ́ fọlọ́ àmọ́ tó akẹ́ tó ju ọ lọ ni ó sàìmórí o ìyó sàìmórí tó pọ̀ torí délé ọlọ́run bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó sì fún àwọn aná nínú tọ́lọ́ ọba bá fún wa lójú ọ̀nà ọlọ́run ètò ti sábà bí wọ́n ìyọnu ọlọ́run ọba pàdé ọlọ́run ọba tí wọ́n lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó ṣe fún orí tó ṣe fún ọlọ́run ọba mẹ́tọ́ ọba mọ́ fún arzikì mọ́ wa ràn wá lọ́wọ́ gba arzikì lẹ́yìn lọ́dọ̀ wa arzikì tí èèyàn ní téèyàn fi sin lọ́nà kò fún wa. ọlọ́wọ́n bá ó ti ṣe ràn wá lọ́wọ́ láti máa jẹ́ sí gbọ́rọ̀ ọwọ́ ọlọ́wọ́n bá yí báyìí ràn wá lọ́wọ́ láti máa fi ṣiṣẹ́ ṣe ń tà ń gbọ́ ní àwíjàre fún wa lọ́la àlùkìyàmù láti ní balẹ̀ jọ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu ilaha illa anta astaghfiruka wa